على آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ẹrù ọlọ́run kan ṣe béèrè lánàá nípa báwo ló ṣe yẹ kí mùsùlùmí ó ṣe nípa àlá lílá ó jàlá dáadáa ni o àbó jẹ́ àlá burúkú ṣe rí ọ̀rọ̀ àlá ó wà nínú àwọn nǹkan bíi mẹ́ta sí mẹ́rin kan tó jẹ́ pé téèyàn ò bá gbọ́ àgbọ́yé ẹ̀ ó rọrùn púpọ̀ kéèyàn ó máa kó sí ọwọ́kọ́wọ́ ọwọ́ àwọn ẹlẹ́bọ àfà àwọn oníbídíà tí wọ́n á ní àwọn ni kéèyàn ó sá wá bá tó sì jẹ́ pé àwọn fúnra wọn aláìmọ̀nà ni wọ́n. now mo ní kan nú àwọn ohun bíi mẹ́rin ni ìkan nú ẹ̀ ni pé ká tó lọ síbi àlá. ìkan nù àwọn nǹkan tí máa kọ́ pọ̀lọpọ̀ sádánwò lọ́dọ̀ àwọn tí wọ́n máa ń rò pé wọ́n mọ̀nà tí wọ́n máa ń lọ sábà òun ni kí mùsùlùmí fẹ́ dáwọ́lé nǹkan kan kò sẹ́ni tí ò kí ń wà nù páyà pé ohun tá a fẹ́ dáwọ́lé yìí báwo ló ṣe máa rí ṣé ó máa dáa ni ṣé ò ní dáa ni a máa ń ní bùkátà sí pé ká rí àwọn tí wọ́n mọ̀tọ́ lọ́hùn kí wọ́n bá wa dámọ̀ràn báwo gan lẹ̀sìn ọlọ́run ọba ṣe fẹ́ ká ṣe tá bá fẹ́ dáwọ́lé nǹkan tuntun àìdé la fẹ́ kọ́ ni o ṣọ́ọ̀pù la fẹ́ gbà ni o iṣẹ́ la fẹ́ lọ kọ́ ni a máa ń ní ìdí pé kí gan lẹ̀sìn ní ká ṣe lọ́pọ̀ ìgbà àwọn tá máa ń lọ báyìí ọ̀ràn tí wọ́n fi ojúlówó ohun tẹ́sìn ní ká ṣe mọ̀ wá wọ́n máa ń bá wa wòṣẹ́ ni wọ́n á ṣera wọn lọ́nà wọ́n á ṣe àwa náà lọ́nà. nà àlàyé kílẹ̀ ká ṣe kì í ṣe ìrìnà fẹ́ gbé ẹ̀wò lálẹ́ yìí a ti sọ tẹ́lẹ̀ rí ìjọ tọ́lọ́run bá ní kọ́rọ̀ tún kàn án àtún máa tún ṣe. <clears throat> mo kàn ń mò ń dárúkọ ẹ̀ gẹ́gẹ́ bí ìkan nínú àwọn nǹkan tí ó máa ń kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sádánwò ni. ìkejì ń bẹ̀. òun ni ká jókòó jẹ́jẹ́ wa kẹ́nìkan ní òun ríran sí wa ó lè ríran kí a túmọ̀ sí pé bóyá lálàá burúkú ó lè ríran kó lóun kàn déédéé jókòó lẹ́mí kan báwọn sọ̀rọ̀ ẹ̀mí kẹ́mìí nàtí kì í bá ṣe pé ọlọ́run ní kéèyàn jẹ́ mùsùlùmí tó ní ojúlówó àgbọ́yé kí ló yẹ ká fi pàdé irú àwọn yẹn tí wọ́n bá wá báyàn tó dẹ̀ jẹ́ pé lóòótọ́ lóòótọ́ èèyàn ní nǹkan kan tó fẹ́ dáwọ́lé táwọn olórí ibú yìí wá sọ fún yàn pé ẹ̀mí báwọn sọ̀rọ̀ ó ní tó bá ṣe bákan ló máa rí tí ò ní jẹ́ bó ṣe wù yàn ọ̀pọ̀lọpọ̀ láyé ẹ máa ń já so láti fi dẹ́kun aburú tí wọ́n fi ń dẹ́rù báyẹn èèyàn máa ń kó sí páńpẹ́ wọn kì í ṣàwọn nàṣọ́rà nìkan àfáàní mi nù wọn wàláì so ìyẹn náà ààyè ká sọ̀rọ̀ lórí ẹ̀ kò gbà wá lálẹ́ yìí ìkẹta nínú òun ni ọ̀rọ̀ àlá tí ẹnìkan béèrè nípa ẹ̀ lánàá kí mo dáhùn ní ṣókí tí mo wá ní màá fẹ́ fi àlàyé kún nínú nǹkan tá nàbì sallallahu alaihi wasallam tó fi kọ́ wa òun ni pé àlá onígbàgbọ́ òdodo àlá tó bá jẹ́ àlá onígbàgbọ́ òdodo ó ní ìpín kan nínú ìpín ogójì lé mẹ́fà nínú nǹkan téèyàn fi ń jẹ́ òjíṣẹ́ ọlọ́run ni téèyàn fi ń jẹ́ ànábì kí ló gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ yìí ó ní wáhíù máa ń sọ̀kalẹ̀ fáwọn ànábì ọlọ́run a sì mọ̀ pé wáhíù kì í bá tì ọlọ́run fi ń bá wọn sọ̀rọ̀ ni ó wá ń sọ fáwa wípé tó bá di ìkẹyìn ọjọ́ idha qtaraba zaman lam takad mumin an takdhiba wa asdaquhum rúùyà asdaquhum haditha ó ní tó bá ti di ìkẹyìn ọjọ́ nígbà tí àwọn ànábì òní wálé ayé wá jíṣẹ́ mọ́ ó ní àlá onígbàgbọ́ òdodo a máa ṣẹ débi pé onígbàgbọ́ òdodo ò nífẹ̀ẹ́ lálàá kan láláì jẹ́ pé ọlọ́run fi ń bá sọ̀rọ̀ ni nípa pé a máa ṣẹ ó ní ní táìmù tóun sọ yìí níkẹyìn ayé tó jẹ́ pé táìmù náà la wà yìí ó ní béèyàn bá ṣe jẹ́ olódodo sí bẹ́ẹ̀ náà ni aláǹtọ̀hún ó ṣe máa ṣẹ sí ṣe mọ̀ pé ọ̀rọ̀ tó sọ sílẹ̀ yìí ó ń fún àlá ní weight tó fi jẹ́ pé èèyàn ò ní fẹ́ lálàá kan kó má máa níkà kún fún wípé à pẹ̀lú táwọn ẹbí sọ yìí bàbàrà ní àláwo máa ànábì wa fi mọ níbẹ̀ yẹn o ó wá ń ṣàlàyé irú àwọn ìpín tí àlá pín sí fún yín lẹ́yìn tó ti sọ pé bẹ́ẹ̀ ni àlá onígbàgbọ́ òdodo ọlọ́run a máa fi bá wa sọ̀rọ̀ ni ó wá ní ẹ wá gbọ́ wọ̀rú yá olóríṣìí mẹ́ta àlá fọ̀rọ̀yẹ sọ́ọ̀lẹ́ha ẹ̀dá pẹ̀jẹ́ ká tẹ́tí dáadáa ká lè gbọ́ ìpín tànàbí pín àwọn àlá yìí sí ó ti sọ pàtàkì àlá fún wa pé ànábì kan ò ní wá jíṣẹ́ mọ́ wáṣì kan ò ní sọ̀kalẹ̀ mọ́ ohun tó kù ni pé ọlọ́run a máa fi àlá a máa fi bá àwọn olódodo sọ̀rọ̀ bí wọ́n bá ṣe wá jẹ́ olódodo sí bẹ́ẹ̀ náà ni àlá wọn a ṣe máa ṣẹ sí ni a máa jóòtọ́ sí ó wá nípìn mẹ́ta ni ó ní farru'ya saliha bushra min Allah ìpín kìíní òun ni àláàrí kí làláàrí gbogbo nǹkan téèyàn bá rí lójú àlá tó jọ ń tó wúyàn pé kó ṣẹlẹ̀ síyàn lóòótọ́ àláàrí nìyẹn gbogbo alówù kakọ́lé tó ta bá lálàá pé wọ́n kọ́lé wa tán à ń kó sínú ẹ̀ aládáadáa nìyẹn ẹni tí ò tí ì níyàwó tó bá lálà pé à òun ṣe nìká aládádá nìyẹn ha so ó ní ṣẹ́rí àláre bushra minallah ó ní ọlọ́run fi ń fún wa ní ohun tó ń bọ̀ wá ṣẹlẹ̀ sí wa ni now kí wá ló fẹ́ ká ṣe tá a bá lálàáre yìí à ń bọ̀ wá gbọ́ ó ní warru'ya tahzinun minash shaitan òun ni àlápá ṣètánì fẹ́ fi ba onígbàgbọ́ òdodo nínú jẹ́ torí inú ṣètánì máa ń dùn sí gbogbo nǹkan tó bá ti ń ṣẹlẹ̀ sí wa láburú so kó jẹ́ kéèyàn máa lálàá kẹ́rù máa bàyàn pé ah nǹkan tóun lójú àlá yìí ah tó ọlọ́mọ màdí ó ṣẹlẹ̀ o ìkáyà sókè yẹn ó máa ń dùn mọ́ ṣètánì so yẹn jẹ́ ìpín kejì àlá àṣetánì máa ń mọ̀ọ́mọ̀ fẹ́ fi bá onígbàgbọ́ òdodo nínú jẹ́ ni ó ní pín kẹta ma yuhaddithu bihi al-mar'u nafsa ó níyẹn ó máa ń wá látara pé èèyàn di nǹkan sọ́kàn so ohun téèyàn sọ́kàn yẹn náà ló fi ń bára ẹ̀ sọ̀rọ̀ ohun tá a dì sọ́kàn tó ń já wa ó likely kò jẹ́ pé torí dídì tá a dì sọ́kàn yẹn ni ló fi ń yọjú sí wa nínú oorun ẹ máa wá gbọ́ ó ní fa idha ra'a ahadukum ma yakrah ó ní tẹ́nìkẹ́ni inú yín bá ti wá rí nǹkan tí ó wú ẹjọ́ nínú àwọn ìpín mẹ́ta yẹn mélòó ló máa jẹ́ tí ó wù ah ẹkàn jókòó ni ẹ fi làákà ìfọlọ ẹ̀yin bọ́ìsì méjì kan ránjú kalẹ̀ yìí àwọn àgbàlagbà ló ń dáhùn a ní àlá kan ọlọ́run fi ń dùn wá nú ó fi ń bá wa sọ̀rọ̀ dáadáa tó máa ṣẹlẹ̀ àlá kan fi ń dẹ́rù bà wá àlá kan tó jẹ́ kẹta àwọn nǹkan so méjì nínú mẹ́ta á jẹ́ nǹkan tí fápèjúwe ń sìn ẹni tó fẹ́ kọ waec ṣùgbọ́n kò kàwé ó kọ̀ la kí ló máa ṣẹlẹ̀ ga pé ha kó má jẹ́ àwọn ibi tó ń òkà ló máa so ó lè lálàpọ̀ ń torí nǹkan tó di sọ́kàn nìyẹn so ìpín kìíní àládáadáa tọ́lọ́run fi ń dun onígbàgbọ́ òdodo nú gbogbo áìdà ṣètọ́nù fi ń dẹ́rù bà wá àbí kó jẹ́ pé a ṣe kí ni àdìsọ́kàn àhà so ń gbà tá nàbì ti ṣàlàyé ìpín mẹ́tẹ̀ẹ̀ta ó wá lọ síbi kí lòun fẹ́ ká máa ṣe ó ní ṣe rí àlá ó ní fàlìyẹ́kùn fàlìsọ̀lì ìdàrọ̀ àhàdùkùn máa yẹ kìràhù fàlìyẹ́kùn fàlìsọ̀lì ó ní tẹ́yìn ọba ti lálàá níbí yìí ohun tó ní ká ṣe ni pé ká dìde ká yàn náfìlà ká wá bẹ ọlọ́run pé ohun tá a rí lójú àlá yẹn kó má jẹ́ kó ṣẹlẹ̀ àlágbára ọlọ́run ọlọ́run tó tẹ́kẹ̀ àlá yẹn bó ṣe léwu kó dáyà dáwà tó nínú hadith mi ó ní tá a bá ti jí lójú àlá yẹn ká ṣe nǹkan mẹ́ta ẹ máa gbọ́ àkọ́kọ́ ni pé ó ní ká wo ìhà tá a ti sùn ká change ìhà yẹn èyí tó máa ń sábà ṣẹlẹ̀ jù sẹ́mi tí mo dẹ̀ gbọ́ pé òun náà ló máa ń ṣẹlẹ̀ sí ẹlòmíì ni pé kéèyàn lálàá búburú tó bá fi ìhà òsì sùn tẹlòmíì lè má rí bẹ́ẹ̀ but ohun tá ànábì ṣàtọ́ ni pé ìhà téèyàn fi sùn tó fi ń lálàá búburú yẹn kéèyàn change ẹ̀ ìyẹn jẹ́ nǹkan àkọ́kọ́ nǹkan kejì ni pé kéèyàn wá kó fẹ́ atẹ́gùn ó fẹnu fátẹ́gùn lẹ́ẹ̀mẹ́ta sápá òsì báyìí. A'udhu billahi minash shaitanir rajim. A'udhu billahi minash shaitanir rajim. A'udhu la minash shaitanir rajim. lẹ́ẹ̀mẹ́ta. Tó ní nǹkan méjì. Ó ní nǹkan sọ yí min sharri ma ra'aytu fi manami wọ́lọ́un mo sádìẹ́ kúrò ń bi aburú ohun tí mo rí lójú àláyé Allah yadurrani fi dunyaya wala akhirati kó má pàmí lára láyé ń bí kó má pàmí lára ní àkhírà bó jẹ́ di Yorùbá náà lèèyàn fi ṣàdúrà yẹn mo lárúbáwọ̀ ẹ̀ ni bí wọn bá ṣe twelve twelve twelve a'udhu billahi minash shaitani rojim lẹ́ẹ̀mẹ́ta yẹn kí ẹ wá sọ nǹkan tí mo sọ yìí ṣe máa rántí ẹ̀ nǹkan mélòó mo ní ká ṣe mẹ́ta a máa change hata fi a máa ṣe a'udhu billahi minash shaitani rojim lẹ́ẹ̀mẹ́ta a máa wá ṣe àdúrà yẹn tọ́lọ̀ ń bá wá ní eh, kéèyàn ó lè yan náà fílà ìyẹn á jẹ́ nǹkan ṣẹ́rí tó bá ti ṣe bẹ́yẹn tán àfẹ́ kó sọ fún ìyàwó máa fẹ́ kó sọ fọ́kọ má sọ fún mọ́mì má sọ fún dádì má sọ fún ọ̀rẹ́ torí pé àlá búburú ni ó dẹ̀ sọ níbì kan ó ní eh, ó lálàá ó ní ẹ̀mọ̀fẹ́ wá ní sí ẹni ẹ̀hẹ́n arúyá àlárọ̀ jùlẹ̀ ń tọ́ ìrì ma lam tu'abbar ó ní àlá ó ló dàbí ẹyẹ ni tó bà lé èèyàn lára lópin ìgbà tí wọn bá ti máa bá ní túmọ̀ ẹ̀ tó ta bá la ta ṣàdúrà yẹn tá a jẹ́ kẹ́nìbọ̀dì ó gbọ́ ọ tẹ́yẹ bá bà kí ló tún máa ń ṣe ó tún máa ń fò ọlọ́run ọba ní kó fò so aburú yẹn ò ní ṣẹlẹ̀ sí wa ọ̀pọ̀lọpọ̀ wa ayéjo bíi só wàláhì tẹ́lómi bá ti lálàá gbogbo ìgbésí ayé ó ti dàrú ó ṣe ń lọ dàfà kan ní a máa lọ ọ̀dọ̀ wòlíì irọ́ kan ní a máa lọ ọ̀dọ̀ olóògùn kan lórí kíni àwọn tó ń lọ báyìí tí ọ̀gán bá dé ọ̀dọ̀ wà á rí pé ọlọ́run ò gbàdúrà ọ̀pọ̀lọpọ̀ wọn tó tiẹ̀ gan so àwọn tí ò tó wa la máa ń lọ sábà torí pé akọ̀yí tànàbí wa fi jíṣẹ́ fún wa bíi pé kò tó wa ó ní tó o bá ti sọ fẹ́nikẹ́ni ó máa fò lọ bí ẹyẹ ni in fact tí nǹkan kan bá ṣẹlẹ̀ síyàn kágbà yìí pé àlá yẹn kọ́ ló fà á torí ànábì ò ní parọ́ so ìpín méjì tó jẹ́ àlá búburú ohun tó ní ká ṣe sí wọn lẹ ti gbọ́ yẹn ìpín kínní tó jàlá dáadáa kí ló wá sọ nípa yẹn ó ní <clears throat> téèyàn bá wá lálàá torí ń tó wù ú ó ní láyẹ̀ kó sùhá láyẹ̀ kó sùhá ilá aláwádín áwùbí ra'ayi nínú násùmí ó ní ìtumọ̀ kan náà ni o hadith ní wà tánàbí ti ń sọ wípé ẹni wa àbí onímímọ́ ẹ̀sìn nìkan ni ká máa sọ àlá tó bá dáa fún ẹni tó nífẹ̀ẹ́ wa tá a bá sọ fún pé ah mo mà lálàá pé mo kọ́lé torí pé ó nífẹ̀ẹ́ wa ó máa bẹ lọ́hùn kọ́lọ́n jẹ́ kí nǹkan yẹn ó ṣẹlẹ̀ ṣùgbọ́n tó bá lálàá yìí pé ó ṣoríire ẹnu ẹ̀ ò wá bò àwọn tó kórìíra ẹ̀ ló wá ń sọ fún wọ́n á ṣe hasad Eh, kí ni wọ́n ń pè Yorùbá kẹ́ni má ní kọ̀ọ̀ràn kan ṣàdúrà fún ẹ pé kọ́lọ́run jẹ́ ó ṣe ojú ubú wọn á fi wọ̀ ẹ́ a dẹ̀ ti sọ fún ẹ pé ojú ubú ń bẹ lóòótọ́ so aládáadáa tá a bá lá ànábì ò fẹ́ ká sọ fẹ́nikẹ́ni àfẹ́ntà bá mọ̀ kó láìkí wa tó jẹ́ pé inú tiẹ̀ náà máa dùn sí pé kí nǹkan tá a rí lójú àlá yẹn kó ṣe ìyẹn jẹ́ nìkíní ẹnì kejì tó tún láalé sọ fún òun ni onímímọ̀ kí ni ìdí tó ṣe ní ká sọ fún onímímọ̀ onímímọ̀ òun náà jẹ́ni tí a nírètí pé ìmọ̀ ẹ̀ ò ní jẹ́ kó ṣe kèéta àdúrà lòun náà máa ṣe fún wa ó tiẹ̀ ṣeé ṣe kóun wá mọ̀túmọ̀ àlá yẹn kó wá sọ fún wa pé ìtumọ̀ dáadáa dẹ̀ ló ní ṣùgbọ́n kì í ṣe gbogbo onímímọ̀ ló mọ̀túmọ̀ gbogbo àlá tá ńlá o ìyẹn mo ṣe kì wá ń lọ yìí pé tá a bá lálàáre kì í ṣe dandan ni pé a gbọ́dọ̀ máa wẹ́ni tó máa tú káàkiri rárá ànábì ò pààyàn láṣẹ pé tó bá ti lálàá dandan dan ó gbọ́dọ̀ wá túmọ̀ ẹ̀ ibi tẹ́lómi ti ń ṣorí igú nìyẹn. Imam Ahmed bin Hanbal ó ní. Um, ee eh, mo fẹ́ràn ti bó ṣe sọ ni ó ní ru'yal mu'min tasurruhu wala tadurruh ó ló nígbàgbọ́ àlá tó bá lá a máa jẹ́ sábàbí ìdùnnú fún ni jẹ́ sábàbí ìbànújẹ́ fún ìtumọ̀ ẹ̀rẹ́ tó nígbàgbọ́ bá lálàá a ti gbọ́ pé ìpín mẹ́ta ni àlá tó bá jàlá dáadáa ó mọ̀ túmọ̀ ẹ o kò mọ̀ túmọ̀ ẹ o sábàbí ìdùnnú ló máa jẹ́ fún un so tí mo bá lálàá tó yẹ pé tí mo lálójú àlá yẹn ó wù mí kò ní ìdí tí máa wá túmọ̀ ẹ̀ kiri kí mi ò bá wá túmọ̀ ẹ̀ kiri ànábì ti sọ fún wa pé dáadáa tó fẹ́ ṣẹlẹ̀ sí mi lọ́lọ́run ní kí n lálójú àlá yẹn so kí ló kù ti máa ṣe ìwọ ọlọ́run jẹ́ ó á jẹ́ sábàbí ìdùnnú tóun ti pé mi wá túmọ̀ ẹ̀ kiri ńgbà tó ti jẹ́ pé nǹkan tí mo rí ohun tó wù mí ni ó máa ṣẹ lágbára ọlọ́run ó lè yá ó lè pẹ́ so ìtumọ̀ pé àlá onígbàgbọ́ òdodo sábàbí ìdùnnú ló máa ń jẹ́ fún un kì í ẹ́bà jẹ́ sábàbí ìbànújẹ́ tó bá wá jẹ́ pàlà búburú ló lá ń ànábì ti sọ pé tó bá jẹ́ àlá búburú ló lá kó má jẹ́ kí tí ẹ̀dá ọlọ́run kan ó gbọ́ ó dẹ̀ máa fò lọ bí ẹyẹ tó bá ti ṣàwọn nǹkan tànàbì ni kò ṣe ohun tó máa ń fà tọ́pọ̀lọpọ̀ wọn fi ń kó sàdánwò ni pé ẹnu ọ̀wá kí ń bò so gbogbo ohun tó rí tó ń dẹ́rù báyẹn a máa wá tò kiri tsotsotsotsotso òun rí ẹnìkan yọ̀dà ó bẹ́ orí òun sọ̀kalẹ̀ so ló fi jẹ́ pé tó nígbàgbọ́ òdodo wàláì tó bá dúró ti ń dá wa lóògùn ohun tó ń ṣe fún rẹ̀ ní akẹ́rù tí a wá bí gbà ìgbà tálà búburú tí ò bá dáyà já mi àáfàá kan ṣe fẹ́ máa bá mi tọ́ ẹ̀rìn ó ṣe fẹ́ máa sọ fún mi pé ìyá kan ló ń ṣe mí bọ̀ torí pé àwọn tánàbí ní ká ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ wa kì í tó wa la ṣe máa ń kó sí àdánwò pé àwọn táwọn náà mẹ̀sìn la máa ń lọ sábà so ẹ̀kọ́ tánàbí kọ́ wa nípa àlá òun ni agbọ́ yìí ní ṣókí kò fẹ́ ká máa jáyà àwọn sọ̀hábà nẹ́bí sallallahu alaihi wasallam alábúburú máa ń já wọn náà láyà ká nẹ́bí tó wá kọ́ wọn tó ń gbà tó dẹ̀ ti júwe nǹkan tí wọ́n máa ṣe fún wọn ọkàn tí wọ́n náà máa ń balẹ̀ ni so mo bẹ̀ ọlọ́run gbogbo apáta ọlọ́run dákun má ṣàfihàn ọlọ́kàn balẹ̀ mímọ̀ ẹ̀sìn kò sọ ní dolówó mímọ̀ ẹ̀sìn kò sọni di onípò ayé ọ̀ṣẹ́ rí mímọ̀ ẹ̀sìn ohun tó lówó àtọ́nípò ayé ń wá kiri wàláhì ẹni tó mẹ́sìn ọlọ́run máa ń fún kí ló ń da olówó láàmú ó fẹ́ wá ìdùnnú ó dẹ̀rù pé tóun bá lówó kò sí nǹkan tóun ò lè fowó rà tó lówó bá lówó tán tí ò lẹ́sìn àdánwò tó máa ń jókòó tì wọ́n nígbà míì owó kì í gbọ́ ìdùnnú tá à ń wá yẹn ẹni bá mọ ẹ̀sìn inú ẹ̀sìn nìdùnnú wà o tí wọ́n bá ní àsánmọ̀ fẹ́ ya ẹ̀rù ń ba gbogbo èèyàn ẹni tó lẹ́sìn táàrin òun àtọlọ́wọ̀n ọba dáa ló máa ń nífọ̀kànbalẹ̀ fáàkì mo sọ fún yín yẹn tó bá di bíi pé èèyàn fẹ́ tọ́ fámílì ká sọ fún yàwó pé báyìí la fẹ́ kó gbọ́ sí ni lẹ́nu owó ò rà á tó o bá lówó tó ní anytime obìnrin tí ò bá ti gbọ́ tiẹ̀ wàá lé síta bẹ́ẹ̀ ni wàá máa lé wọn wàá máa fẹ́ wàá máa lé wọn náà ni bọ̀ tóbìnrin bá ṣetán láti bẹ́ ẹṣẹ̀ sìn ẹ́ o tiẹ̀ ní nídìí láti pa láṣẹ pé báyìí ló fẹ́ ó ti mọ bọ́lọ́run ṣe ní kó o fẹ́ òun gan máa wá ìyọ́nú ọlọ́run lára ọkọ fẹ́ni tó bá lẹ́sìn ohun tí gbogbo àwọn tó ń wáyé kiri ń wá ọlọ́run ti dá sínú tray tó wà wájú tiẹ̀ tọ́lọ́run bá wá fowó kún tó fagbára kun àlékún dáadáa ni but nípa pé àwọn èèyàn ponú ọ̀rọ̀ ẹ̀sìn wọn ń wẹ́sìn owó ayé yẹn náà máa ń wá wọ́n bá ń ní tán wọn ò ní bọ́nú ìdààmú àwọn tó lówó lọ́wọ́ tí ò mọ lọ́hùn ẹni bá súnmọ́ ló máa mọ̀ pé àwọn kan àtàn ń forí wọn ṣeré bẹ́ẹ̀ ni tó bá ń lọ báwọn èèyàn máa ń yọ lọ́bẹ̀ ni téèyàn bá kàn wọ́n níbòmíì condition téèyàn máa bá wọn kò ṣe máa sọ àwọn olóṣèlú kí wọ́n má tẹ̀sọ̀ táwọn yẹn mọ́ téèyàn bá súnmọ́ wọn èèyàn mọ̀ pé àwọn àṣírí tí wọ́n ń ṣe tí wọ́n fi ń rò pé yẹn làwọn fi ń wá ìfọ̀kànbalẹ̀ ọlọ́run ọba ti ó ti kẹ́ àwa pẹ̀lú Islam so ẹ̀kọ́ la kàn ní ìdí láti ní nípa Islam yẹn ká wá fi ẹ̀mí ká fi gba nǹkan tí ànábì sọ ká fi gbàgbọ́ ẹni tí Islam ò bá tó kò sí nǹkan tó máa tó mọ́ o ọlọ́run jẹ́ kí Islam tó wà ọ̀yá ẹni bá ní ìbéèrè. number one number two number three yes number one. mi ń gbọ́ nǹkan tó ń sọ sọ̀rọ̀ sókè. ọmọ tí ok tíyàwó àti ọkọ tí wọ́n bá kọra wọn ta lọmọ máa wà lọ́dọ̀ ẹ̀ tó bá jẹ́ pọ́mọ yẹn kéré tí ò lè dára ẹ̀ tọ́jú tó bá yàgbẹ́ tó bá tọ̀ kò lè tẹ́kí ara ẹ̀ ọmọ kéékèèké nìyẹn tọ́jú orí ò tí ì tó bí wọ́n máa ń pè ní sinu bóyá bíi age ten nine ten ọmọ ọdún mẹ́wàá ó yẹ kó lè tẹ́kí àbí tó bá dín ní age yẹn ṣẹ̀ríà sọ yí pé obìnrin ni kọ́mọ wà lọ́dọ̀ ẹ̀ as long as tóbìnrin yẹn bá jẹ́ mùsùlùmá ṣe ti yé ṣùgbọ́n tóbìnrin yẹn bá ti kúrò ní Islam àfẹ́ kí kiri yó kó bá wa tọmọ kódà tó bá jẹ́ ọmọ kékeré àfẹ́ kó bá wa tọmọ ọ̀ràn kíkiri ó bá wa tọmọ wọ́n á wọnú fámílì ẹni tó bá jẹ́ mùsùlùmá wọ́n á ní kọ́mọ yẹn lọ máa stay sọ́rọ̀ ẹ̀ torí pé a fẹ́ sọmọ di kiri yóò ni tó ti yé ọ̀tóbìnrin bá jẹ́ mùsùlímà kódà tẹ́ bá tiẹ̀ wá ní ó láwọn ìwà kan ṣẹ̀ríà ní òun ni kó bá wa tọ́ ọmọ yẹn ṣùgbọ́n tọ́mọ yẹn bá ti tó age ten eleven àbí jù bẹ́ẹ̀ lọ wọ́n máa bí léèrè pé nínú ọ̀dọ̀ dádì ẹ̀ àtọ̀dọ̀ ọmọ mi ẹ̀ ibo ló fẹ́ máa stay sí ibikíbi tó bá wá wù kó mú pé lòun fẹ́ wà bàbá yẹn láti máa gbọ́ responsibility lórí ẹ̀ ṣó clear kò gbọ́dọ̀ sọ pé ah ok ṣọ́dọ̀ mọ́mí ló lóun lọ má wọ̀rí òun pa òun àti mọ́mí ẹ̀ tì àbòsí nìyẹn kò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ti clear good question number two. ǹjẹ́ àwọn àsìkò kan wà téèyàn gbọ́dọ̀ sí òkú bẹ́ẹ̀ ni ànábì ní ká má sin òkú ní àsìkò méjì ìkíní ó ní àkókò tí òòrùn bá ṣẹ̀ ń jáde lọ́wọ́ ẹ́ téèyàn bá wo ìpẹ̀kun sánmọ̀ ní time tó òòrùn ń jáde yẹn ṣàpé round ní òòrùn time tó ń jáde lọ́wọ́ yẹn sáàkù yẹn ò ní complete so ó ní ká mú sùúrù títí tí a fi jáde sókè dáadáa ìgbà kejì tó ní ká má sin òkú ni tó bá jẹ́ pé eh, ok ìgbà mẹ́ta tiẹ̀ ni ìkejì ni pé tó bá di ọ̀sán tó gbóná tílẹ̀ ń gbóná láéláé ó ní ká mú sùúrù ká jẹ́ kí òòrùn yẹ̀ látàrí ká tó sin òkú ti pupa ó fẹ́ lọ wọ̀ eh, ká mú sùúrù kó wọ̀ tán ká tó sin òkú àwọn àkókò tó ṣe léèwọ̀ nìyẹn now question number three turn number three bismillah bismillah. Yes. Uh-huh. Very good. Ẹ ṣe gan fún question yẹn. Yes téèyàn bá lálàá dáadáa nípa ẹlòmíì ó dáa kí muslim kó ṣàdúrà fẹ́niyẹn encouragement ló máa jẹ́ fún pé alálàá dáadáa sí i ká dẹ̀ ṣàdúrà fún un ó wà allowed pé ká ṣe bẹ́ẹ̀ yes àwọn sọ̀hábà nàbì sallallahu alaihi wasallam wọ́n máa ń sọ àlá dáadáa tí wọ́n bá láfà nàbì wọ́n dẹ̀ máa ń sọ àlá búburú kó tó di pé wá kí wọ́n lọ pé ẹ má sọ àlá búburú fún mi mọ́ so tó dìde ànábì bá ní ẹ má sọ àlá búburú fún mi ta wá láàfáà náà ẹ́ odidi òjíṣẹ́ ọlọ́run ó ní ẹ má sọ àlá búburú fún mi ẹ kàn bẹ ọlọ́run ọba tì ní láti zọ then àáfáà tó bá ní àlá búburú òun lòun fẹ́ bá wa tú ẹ jẹ́ ẹsùn kúkú bẹ́nu ẹ̀ sọ́hùn àlá búburú tó fẹ́ bá wa tú yẹn ṣáà nẹ́bí òmọ̀túnú ẹ̀ ló ṣe ní ká má sọ fẹ́ anybody so la ṣe ń bẹ̀ wá pé àwọn obìnrin wa ẹ darí wọn síbi tí wọ́n ti máa kọ́ torí pé nǹkan tá à ń sọ yìí àwọn obìnrin ló bá wí jù ẹ ó lálàá bóyá ó lákùn kíní kan kíní kan ṣọmọ ẹ kíní kan ṣọkọ ẹ a ti kú sí dààmú tí wọ́n bá ní kó lọ ta gbogbo ọjà tó wà nù ṣọ́ọ̀bù kan fi ṣe tutù fún a lọ rówó dálẹ̀ ni so ẹni bá gáìdì ìyàwó ẹ̀ síbi tí a ti máa kẹ́kọ̀ọ́ ìsinmi ara ẹ̀ ló ń wá ẹni bá dẹ̀ ní rárá tó òun nìkan ló máa tó fẹ́ máa dẹ́sìn ẹ̀ṣẹ́ nínú ilé nìyẹn o ẹ wá rántí pé obìnrin ní influence lórí àwọn ọmọ yín aha so that's the last question it's already eight o'clock subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anti astaghfiruka wa atubu ilayk. Thank you.